ojú tó lé tẹlifíṣàn lóde ẹ̀yin ara ẹ̀ mọ́ wá o wá o ó mọ́gbọ́n wá o tún mú làákàyè wáyé ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ o ojú tó lé tẹlifíṣàn là ń fẹ́ ẹ̀yin èèyàn wá ojú tó lé tẹlifíṣàn ó ní ẹ máa wò nígbà gbogbo bẹ́ẹ̀ bá bẹ nílé ẹ ń bẹ nínú mọ́tò ni ọ̀bẹ níbi iṣẹ́ oníṣẹ́ ọwọ́ ìwọ lákọ̀wé bọ̀ wà níléèwé ńkọ́ máa ń wojú tó lé tẹlifíṣàn bó jẹ́ níṣẹ́ ọwọ́ ni ọ́ bó ṣe níṣẹ́ oṣù ojú tó lé tẹlifíṣàn ní bàbá kàmbólójọba nínú mú ẹ mọ̀ pojú tó lé tẹlifíṣàn ìjọba láàrin gbogbo gbogbo tẹlifíṣàn ìpátápátá. ẹ kú dédé àsìkò yìí lólùfẹ́ wa káàkiri àgbáńláyé ẹ káàbọ̀ sórí ètò ètò yín ètò àṣírí ayé wọlé ẹgẹ orin dé àti bàbá àlùbáríkà àwọn ibi dànù ní ìlú ìgbódò ní ìkòròdú ọ̀gá ẹ̀ ló kú mẹ́dẹ́ lórí ètò lẹ́nìí kí la gbé wá fún yín kí ni nǹkan tí a fẹ́ sọ bàbá wa ń kalẹ̀ jẹ́ kó bá wa kí àwọn aráalé lẹ́kùnrẹ́rẹ́ bàbá. Ah, ah. èyí oge kó àṣeyọrí ọlọ́run já bá a já já sọ̀pọ̀ ọdún ibi tá a fẹ́ tá a fẹ́ láàfin sọdún àrán ni ọjà dá ọlọ́mọdé àdáràn o dàrúgbò wa lò. Hmm. àmín kókó àdúrà nìyẹn ń tẹ̀wá lẹ́yìn inú ẹ̀ṣà mi títí ní èmi ti ṣe tèmi ìyẹn nínú bíbà yìí o bàbá lè ní nǹkan tó tún ṣẹlẹ̀ ẹ mọ̀ pé bó bá ṣe ń ṣẹlẹ̀ àfi nǹkan tá a bá rí làwọn gbé wa fún yín ọ̀pọ̀lọpọ̀ ọmọ la rí ń títì tó jẹ́ wípé wọ́n ti dìdàkudà wọ́n ti mú nǹkan tí òye ń mu ọ̀pọ̀lọpọ̀ ọmọ náà ló wà ní ọgbà alágànnà tí ò ń ṣe pé iṣẹ́ ayé tó jẹ́ pé àfọwọ́fà àwọn òbí dẹ̀ ló bí wọn ìyá àti bàbá náà ló bí wọn wọ́n sì kí wọn kó ewu mu kí ló ń fà á tí òbí fi ń ṣe wàhálà bẹ́ẹ̀ lórí ọmọ tọmọ fi ń dààmú ẹ̀ bí kóbi bímọ kó tọmọ kó dìgbà tó yẹ kọmọ yẹn ṣe fún kó wá dé nǹkan mi ọmọ mi tiẹ̀ má ilé tí tó nǹkan tó ń ṣe fóbì tí ẹnu ò ní ká ládìdàpọ̀ o ṣeun yèyí oge sórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tó kílẹ̀ ni o ọ̀rọ̀ tó kílẹ̀ ni o àwọn ọ̀rọ̀ onílàákàyè ni o ọ̀rọ̀ yẹn fi sọ́tún ó fi sósì o sórí ọmọ mi ẹlẹ́gbẹ́ ni tó jẹ́ pé ó yẹ kó hàn dirú ẹgbẹ́ fún un láti kékeré wọ́n á fi sìgá ọtí ògógóró igbó gbogbo ẹ̀ wọ́n á fi síbi ẹrù ẹgbẹ́ rẹ̀ ní kékeré ẹ̀yin ẹgbẹ́ ọmọ yìí tiẹ̀ láti gbé fún yìí o ọmọ yìí o kò gbọ́dọ̀ mú gbó o wọ́n wá mú ajá wọ́n ní ajá obìnrin o ejò bí o wọ́n á gbóbì kalẹ̀ wọ́n á gbámọ́là kalẹ̀ ajá wa jobì yẹn àbí ajá wa jẹ àmàlà àbí kó jẹran kò ní jobì wọ́n wá sọ pé ajá èyí jobì ẹran la gbé kalẹ̀ obì la gbé kalẹ̀ ẹran tiẹ̀ tó jẹ àbámọ̀là tó yẹ kó jẹ ńlọ jẹ yóò jobì o ọmọ yìí tí ó fi lu ayé ẹ̀ tán kọ́mọ hùwà ibi o ó ní gbogbo ẹ̀ wọ́n á ṣe é abiyamọ mélòó ní í ṣe fọmọ ẹ̀ mọ́ níbi kọ́mọ wa máa hùwàkiwà níbi kan bímọ kan yà ń fọ́tò kan ṣe àwọn ọ̀tá inú jìn ọ̀tá mi ọ̀tá ìyá akọ ọ̀tá mi ọ̀tá ìyá ìyàwó ọ̀tá mi ọ̀tá ẹbí ọ̀tá mi ọ̀tá ọ̀rẹ́ ó dayé ọmọ rú wọn á mọ́mọ yìí yìí wọn á mú fọ́tò ẹ̀ wọn á lọ fi sí wọn á dì í mọ́ bí gbogbo nǹkan tí ò dáa wọn á ṣe alákọ̀wé ò ka nǹkan kún ó máa ń fà á ọmọ míì ó lè ṣàdédé mọ bẹ báyìí kó dàgbà kó máa rùn nígbà jẹ́ pé ibi ọmọ ṣáláńgá wọn sọ ọ sí tẹ́nìyàn bá jókòó tíyàn àpò nǹkan míì jẹ máyé nǹkan méje má tọwọ́ fà bọ́tù ọ̀pọ̀lọpọ̀ ọmọ tí ń mugbó ọmọ tí ń ya wèrè ọmọ tí ń wúwàkiwà ọwọ́ ayé ni wọ́n rògbò ọmọ kábíamọ́ mọ́ kàǹkan kún ni láti bẹ̀rẹ̀ wọ́n wòràwọ ọmọ kí ló bá wáyé nǹkan báyìí ló bá wáyé ẹja ṣe nǹkan báyìí fún ẹyà ṣe nǹkan báyìí fún ẹlòmíì kàǹkan kún ẹni tó bá dẹ̀ ti sọ pé ò sáyé ayé ti ń ṣe é náà ló fi sọ pé kò sáyé òun ẹni ayé ò bá máa ṣe kò ní sọ pé kò sáyé ẹ òkè èèyàn fi sẹ́lẹ̀ ńlọ tayò wọ́n tó dá kílọ̀bù ayò títa lẹ̀ sóníranù kọ́ ní gbogbo àwọn yẹn ẹ ọmọ ológo á ń fa ń fa gíní hello ọmọ mi à ó ti jáde ìwé lu òyìnbó níṣẹ́ o ó ti fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ o ẹjọ́ rírò ìfi kó bọ́mọ ọmọ tán ló fẹ́ bẹ̀rẹ̀ ẹsẹ̀ yìí ọmọ tó fẹ́ máa ṣiṣẹ́ yìí iṣẹ́ tó fẹ́ máa ṣe yìí kọ́ mọ́ lè lọ kí wàhálà dé bá wọn á jù ú sínú kinní wọ́n lè jù ú sínú iná wọ́n lè jù ú sídìí ògún wọ́n lè dáná sun wọ́n lè ṣe bọ́mọ ó ṣe máa bẹ̀rẹ̀ sí hùwàkiwà nu yọ ọmọ kẹ́gbẹ́kẹ́gbẹ́ yọ ọmọ rérò kérò àṣàṣì ní jẹ́ kọ́mọ ó dìdàkudà o bẹ́ẹ̀ àṣàṣì ni o tí wọ́n bá fi orí ológbò ṣàṣẹ burúkú lórí ọmọ kò síbi tẹ́ gbé nǹkan sí tí ò ní jí o tí wọ́n bá fi ẹlẹ́dẹ̀ tí wọ́n bá fi ẹnu ẹlẹ́dẹ̀ ṣàṣẹ sọ́mọ. So òṣì ìwàkiwà ni ọmọ wù ó tó bá forí ajá sasẹ́ burúkú fọ́mọ ìwàkiwà ni ọmọ wù ó ẹ ọlọ́run kò kó wa yọ o ẹni kòkó ayé ló máa lọ o ṣùgbọ́n tó fa ọ̀pọ̀lọpọ̀ abiyamọ tó bá bímọ wọn èé béèrè pé kí ni ọmọ ń lò kí ni ọmọ ó jẹ́ kí ni ìwà ọmọ good tọmọ bá wá ń hùwàkiwà sẹ́rílẹ̀ tí wọ́n bá mú fọ́tò rẹ̀ wọ́n lè mú fọ́tò ọmọ mi kọjọ́ ọmọ ológo kọ́mọ rọ̀rọ̀ sọmọ wọ́n lè mú fọ́tò ọmọ mi kan ọmọ àná wọ́n lè mú fọ́tò ọmọ mi kọ́mọ rògbò ẹ̀ lò mọ́ kò é tí ó ní babaláwo tí ó bàjẹ́ ó múra o àáfàá tí ó bàjẹ́ ó múra o wòlíì tí ó bàjẹ́ ó múra nǹkan tí wọ́n bá ti mú nínú nǹkan ara èèyàn ẹni tí ó bàjẹ́ ò múra o àfàánú ọlọ́run o ṣe wá rí tọmọ ń bá mu gbó gbogbo nǹkan tí ń mu yẹn àgbà tẹ́bá ti rọ irú tí ń mu yẹn tí wọ́n mu tí wọ́n jùlẹ̀ ọtí tí wọ́n mu tí wọ́n mu kù igbó tí wọ́n mu tí wọ́n mu kù ẹ̀rọ ní àbíkílẹ̀ ń pé gbogbo nǹkan tí wọ́n ń ṣe tí wọ́n mu tí wọ́n bá ti mu kù yẹn tí wọ́n jùlẹ̀ lẹ́ẹ̀ fi ṣiṣẹ́ yẹn tọ́mọ bẹ́ mú fọ́jọ́ méje kò ní fẹnu kankan bẹ́ẹ̀ mọ́ láyé tí ọmọ tí wọ́n bá ti lè rí àfàkù igbó tí wọ́n sọ lẹ̀ tá a bá pa gbogbo nǹkan yòókù pọ̀ mọ́ tí wọ́n bá fi ṣiṣẹ́ fọ́mọ tí ń fa igbó kò ní fa igbó mọ́ láyé tá a bá rí àfàkù sìgá tí wọ́n jù ú lẹ̀ tí èsì ọmọ yẹn ló jù ú lẹ̀ ní o tó jẹ́ lómi kò dẹ̀ àfẹ́jẹ́ ní ó jù o ẹni tó jù ú lẹ̀ yẹn gan ò ní fa sìgá mọ́ tíṣẹ́ yẹn bá ṣiṣẹ́ di iṣẹ́ so orí kìíní yẹn àlùjọ̀nù ni wọ́n máa dẹ́ sára ọmọ ni a kàn wọlé tó bá ti wọlé èròyìn ọmọ ni lọ́ọ́ fa gbó lọ́ọ́ fa sìgá lọ́ọ́ dáràn lọ́ọ́ ṣe èròkèrò ní kọ́kọ́ wọnú kíwàkíwà ó tó wá kí ni onímọ̀ wí. èròkèrò lọ́wọ́ kan wọnú kíwàkíwà tó wá bọ̀tì eh, àríkọ́ṣe ló yẹ ká jẹ́ ló yẹ ká jẹ́ kọ́mọ wo jẹ́ ọlọ́mọ sọmọ wa di àríkọ́gbọ́n ọmọ tí ń fagbó tí ń lọ ọjà tí wọ́n mú lọ àgọ́ ọlọ́pàá wọn náà ah, ọmọ lágbájá tó bá rí ilé ni ó ti fagbó wọ́n ti tún mú un lọ ó wà lágọ́ ọlọ́pàá ẹ̀ ọlọ́run dákun mọ́jọ́ ọmọ mi ò rí bẹ́ẹ̀ o mọ́jọ́ ṣe o àríkọ́gbọ́n nù. Ah, ọmọ yìí ó ti tó lọ dáràn báyìí ó eh, ti tó lọ búyàn ó ti tó ṣe ah, lọ́mọmọjọmọ mi ò rí bẹ́ẹ̀ wọ́n náà yà sọ́ra rẹ òrírú tó ṣẹlẹ̀ sí lágbájá jò àríkọ́gbọ́nù sọ wá rí àríkọ́ṣe ọmọ ló dáa ọmọ tí è fagbó tí è fa sìgá tí è búyàn tí è jáde aládìẹ ládùúgbò tí è fẹ́yàwó ń yàwó ẹlòmíín kan àfọwọ́fà máa ń ṣe ọ̀dọ̀ bàdá ràṣídì àti ràṣídà yàwó yàwó yàwó ẹ̀gbọ́n ni ọmọ lọ fapala èèyàn dẹ̀ máa dé pèwò lárẹ̀ ọmọ òná èkó bọ́ ọmọ ọmọ tó bá wá hùwà rẹ̀ tí ń hùwà dáadáa tí ń kírun tí ń ka kí wọ́n àtọ́bá rọmọ lágbájá lẹ́nìí ó ti di pòfẹ́sọ̀ ó ti di dókítọ̀ èèyàn gidi ni àwọn ọlọ́run jọmọ tèmi náà ò rí bẹ́ẹ̀ o jẹ́ kọ́mọ tèmi náà lálùyọ o àríkọ́ṣe kí ni oní mo wí. àríkọ́ṣe ni. ó yàtọ̀ fún àríkọ́gbọ́n àríkọ́gbọ́n ò dáa àkọ́ṣe ló dáa tá a bá wá fẹ́ kọ́ mọ ó yà àríkọ́ṣe àti bẹ̀rẹ̀ láti múra sí i nígbà tí àgbẹ̀ gbinṣu ó sánlẹ̀ ọkọlẹ̀ ó gbinṣu ó lè díyàn kí ni wọ́n ń pè ní díyàn ọ̀lọ́ yín ò débẹ̀ ẹ tó bẹ́ẹ̀ mímọ déédéé ń tẹ̀wọ̀n ẹ lè kàwé ju kínú lọ àní àgbẹ̀ kí ni mo ló ṣe èyí oge. ẹ ló gbọ́ ẹ ló gbọ́ yóò gbé ṣù. oroko oroko ọkọlẹ̀ ọkọbẹ̀ e, iṣu èbù kí ni èbù. iṣu tó fẹ́ gbìn tó gé. tí wọ́n gé hmm. tí wọ́n gé orí rẹ̀ wọ́n á wá jẹ àwọn bíi kòkòrò èbù yẹn nígbà wọn bá gbé èbù kí ló kù. wọ́n máa bomi sí ni. ọmọ èkó wọ́n máa bomi sí tuntun mélòó ló gbà ló bomi sí ọlọ ọmọ èkó yẹyẹ ọkẹ o yẹ olóyè torí kò lù ìdíyàn á ṣẹ̀ṣẹ̀ wá wá koríko á wá yí bí òṣùká á wá gbé sórí ebè tá wá gbé sórí ebè á wá bu yẹ̀pẹ̀ díẹ̀díẹ̀ lé lórí tóòrùn yẹn bá mú ìdíyàn ni ó mú kò ní mú iṣu yẹn lábẹ́ ilẹ̀ kó má bá a máa gbóná. ẹ iṣu ẹlòmíì yóò tó ẹ̀ka mẹ́wàá sẹ́bẹ̀ gbogbo ẹ̀ ni ó wà bomi sí. ọmọ èkó lẹ́yìn iye oge tó ti wá ṣe bẹ́ẹ̀ tí àṣẹ ọlọ́run bá wá tó tó bá ti tó àkókò tó yẹ kójú òwúrọ̀ iṣu ni ọ̀kọ̀ọ̀kọ̀ máa yọ lára ìdíyàn yẹn oṣù yẹn lòjò ó bẹ̀rẹ̀ sí máa rọ̀ tóṣù bá wá dé ràn àṣì ọlọ́ọ̀ni yóò wá máa ṣe wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ sọ wá rí èbù yẹn bó ni máa ń ṣe nínú ilẹ̀ yóò jẹrà nínú jíjẹrà yẹn lọ́lọ́run ti wá yọ iṣu tuntun. Allahu Akbar sọ pé Allahu Akbar Allahu Akbar ẹ làwọn Yorùbá fi ní òṣùbà rẹ rèé o òṣùbà rẹ rèé o ọba tá ò rí tá a ríṣẹ́ ọwọ́ rẹ̀ òṣùbà rẹ rèé o àṣàrà rẹ Ọlọ́run sórí Ọlọ́run wà nígbà èso yẹn bá wá jẹrà yọ wá ṣe ọmọ bú yí padà dọmọ rí téèyàn bá múra sí i iṣu tó bàjẹ́ nínú ebè yẹn àwa wa àwa àbá wa fi ṣiṣẹ́ kò sí tọmọ yẹn ó ṣe yọ ọmọ burúkú tó yọ padà yọ ọmọ rí mo ti abiyamọ sáré lórí ọmọ mọ abiyamọ dábàá sọ pé kí ni ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ sáré bọ̀tì wọn ọlọ́run má fi iṣẹ́ bú ẹnì kọ̀ọ̀kan wọ ọlọ́run ẹ dákun gbogbo ẹni ọmọ ń palẹ́kún ọlọ́njọ́ ọmọ palẹ́rìn ọlọ́run wọ ọlọ́run ẹni tọ́mọ palẹ́kún ọlọ́mọ fọmọ palẹ́kún ọlọ́run ẹ ọmọ tó ń ṣe yahoo tí yá ẹ sọ fún pé kò ń ṣe pé gbogbo wọn ló lè bọ̀tí tí wọ́n ń fà yẹn àṣàṣì ni ẹgbẹ́kẹ́gbẹ́ náà wá pẹ̀lú o tàbá bẹ́ràn wí kà bẹ́ràn wí o ẹlòmíì fẹ́ fa sìgá ẹlòmíì fẹ́ fagbó nínú àwọn ọ̀rẹ́ burúkú tí ń bá ń bá rìn ni wọ́n sọ fún pé wọ́n náà tẹ̀sí wò wọ́n náà ti di nǹkan nu ó ti dogun nu but kò ṣe téèyàn máa ń mu láyé téèyàn ò lè fi lẹ̀ kò dẹ̀ ẹni tó wà nínú ìṣòro tó lè bọ́ sínú ìdẹ̀kùn torí bíbélì sọ tó hàn bàbá ẹ̀ lè máa ń jọ sí nígbà tó padà wá ó padà gbà padà ó sì dàtú bí ọlọ́run gbogbo àwọn ọmọ wa dákun jẹ́ kó dàtú bí ọlọ́run dákun jẹ́ kó dàtú bí ọlọ́run mọ́ fọmọ pa wá lẹ́kún ọlọ́run ntí wá máa ba ayé ọmọ jẹ́ ìjẹkújẹ máa ń fà àṣàṣì máa ń fà kó mú fọ́tò ọmọ máa ń fà kó ju ibi ọmọ síbi tí ò dá máa ń fà wọ́n wọ ọmọ níwòkuwò máa ń fà wọ́n fẹ́ nǹkan burúkú máa ń fà kóbi ọmọ náà máa rojọ́ ọmọ láburú lẹ́ ọmọ mi ti ṣe kíní lẹ́nu àròká ẹ máa ń fà bọ́tí gbogbo ẹ̀ àdúrà àtàjò ń ló kápá rẹ̀ òdìjọ́ mẹ́jọ yìí o. Hmm, òun náà ni ẹ ti gbọ́ yẹn gbogbo àbíamọ pátápátá ẹ má jà túra lẹ̀ ẹ jà dìrà ká múra ẹ múra sọ̀rọ̀ ọmọ kò wọ́n mọ̀ míì náà bẹ́ẹ̀ ṣùgbọ́n ó ju ọgbọ́n orí ẹ̀ náà lẹ́nu kẹ́yìn náà ṣe kí ni kẹ́ ẹ múra tètè sáré nígbà tó yẹ kẹ́ ẹ sáré tó rán ní àgbà tí ò kẹ́hùn sọ̀rọ̀ kò máa kẹ́tàn sáré ẹ̀kọ́ tí bàbá àlùbáríkà nílùú ìkòròdú ní gbódú kíbi tí ẹ ti ń bọ̀ ẹ̀dẹ́kọ̀ òdùgàrí mọ́tò lọ sí ìjẹ̀dẹ̀ ìbálẹ̀ ní gbódú junction kẹ́ ẹ béèrè bàbá àlùbáríkà ti rí sàǹbọ̀ tàbí kẹ́ ẹ pè zero eight zero two three eight two nine four nine two zero eight zero two three eight two nine four nine two ẹ lè pè wọ́n ẹ ṣàlàyé ọ̀rọ̀ yín dandan ni kẹ́ máa bọ̀ látọ̀nà jíjìn tó bá warrant kan fojú rí yín wá jẹ́ ọmọ tí ó bá warrant kò síbi tí afẹ́fẹ́ tí ò ṣe kíni tí ò fẹ́ dé irú ewu.